róòmù orí kẹjọ. nísinsìnyí kò sí ìdádẹ́bi kan mọ́ fún àwọn tí ó wà nínú ìṣọ̀kan pẹ̀lú kristi jésù ìdí ni pé agbára ẹ̀mí tí ó ń fi ìyè fún àwọn tí ń bá kristi gbé ti dá mi nídè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti kúrò lábẹ́ àṣẹ ikú èyí jẹ́ nǹkan tí kò ṣeé ṣe lábẹ́ òfin nítorí ènìyàn kò lè ṣàìdẹ́ṣẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti ṣe é nígbà tí ó dá ẹ̀bi ikú fún ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ẹ̀yà ara ènìyàn àníṣe Ọlọ́run rán ọmọ rẹ̀ wá gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ṣẹ̀ láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run ṣe èyí kí a lè tẹ̀lé ìlànà òfin ní ẹ̀kúnrẹ́rẹ́ àní àwa tí ìhùwàsí wa kì í ṣe bíi ti ẹni tí ẹran ara ń lò ṣùgbọ́n bí àwọn ẹni tí ẹ̀mí ń darí nítorí àwọn tí ó ń hùwà gẹ́gẹ́ bí ẹni tí ẹran ara ń lò a máa lépa ìtẹ́lọ́rùn fún ẹran ara ṣùgbọ́n àwọn tí ẹ̀mí ń darí a máa lépa àwọn nǹkan ti ẹ̀mí lílépa àwọn nǹkan ti ẹran ara nìkan a máa yọrí sí ikú ṣùgbọ́n lílépa àwọn nǹkan ti ẹ̀mí a máa fúnni ní ìyè àti àlàáfíà ìdí nìyí tí àwọn tí ń lépa nǹkan ti ẹran ara nìkan fi jẹ́ ọ̀tá Ọlọ́run nítorí àwọn ẹni bẹ́ẹ̀ kò lè fara wọn sábẹ́ àṣẹ Ọlọ́run wọn kò tilẹ̀ lè ṣe é rárá ni àwọn tí ń ṣe ìfẹ́ ẹran ara wọn kò lè sin Ọlọ́run ṣùgbọ́n ní tiyín ẹ kò hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí mọ́ ẹ̀mí ló ń ṣamọ̀nà yín bí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú yín ní tòótọ́ nítorí pé ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀mí Kristi nínú rẹ̀ kì í ṣe ti Kristi ṣùgbọ́n bí Kristi bá ń gbé inú yín bí ara yín yóò tilẹ̀ kú nítorí ẹ̀ṣẹ̀ síbẹ̀ ẹ̀mí yín yóò wà láàyè nítorí pé Ọlọ́run ti dá yín láre ǹjẹ́ bí ẹ̀mí Ọlọ́run ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín òun náà tí ó jí Kristi dìde kúrò nínú òkú yóò sọ ara yín tí yóò kú di alààyè nípa ẹ̀mí rẹ̀ tí ó ń gbé inú yín nítorí náà ẹ̀yin ará kò sí ohunkóhun mọ́ tí ó mú wa ní túláàsì pé kí a máa hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí nítorí bí ẹ bá hùwà bí àwọn tí ẹran ara ń darí kíkú ni ẹ ó kú dandan ṣùgbọ́n tí ẹ bá ń rìn lọ́nà ti ẹ̀mí tí ẹ kò sì hu ìwà ẹ̀ṣẹ̀ mọ́ ẹ ó yè nítorí àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ń darí ni ọmọ Ọlọ́run ẹ̀mí tí Ọlọ́run fún yín kì í ṣe èyí tí yóò tún sọ yín di ẹrú tí yóò sì máa mú yín bẹ̀rù ṣùgbọ́n ẹ̀mí tí ó sọ yín di ọmọ ni ẹ gbà ẹ̀mí yìí náà ni ó jẹ́ kí a lè máa ké pe Ọlọ́run pé bàbá bàbá wa ẹ̀mí kan náà ni ń sọ sí wa lọ́kàn pé ọmọ Ọlọ́run ni wá wàyí o tí a bá jẹ́ ọmọ àjogún ni wá tí a bá sì jẹ́ àjogún a jẹ́ pé àwa pẹ̀lú Kristi ni a ó jọ jogún pọ̀ bí a bá bá Kristi jìyà a ó bá gba iyì pẹ̀lú. mo wòye pé a kò lè fi ìyà ayé yìí wé ọlá tí Ọlọ́run yóò dá wa ní ayé tí ń bọ̀ wá nítorí gbogbo ẹ̀dá ayé ló ń fi ìwà ń wára nàgà tí wọ́n ń retí àkókò tí Ọlọ́run yóò fi àwọn tí í ṣe ọmọ rẹ̀ hàn nítorí pé gbogbo ẹ̀dá ayé ló ti pasán kì í ṣe pé ẹ̀dá ayé fúnra wọn ni wọ́n fẹ́ pasán ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó wu ẹlẹ́dàá láti yàn án síbẹ̀ ìrètí ń bẹ pé ẹ̀dá ayé pàápàá yóò bọ́ lóko ẹrú kúrò nínú ipò ìdíbàjẹ́ yóò sì pín nínú ọlá àwọn ọmọ ọlọ́run àwa náà rí i pé títí di òní olónìí gbogbo ẹ̀dá ayé ni wọ́n ń jẹ̀rora tí wọ́n sì ń rọbí bí aboyún ṣùgbọ́n kì í ṣe ẹ̀dá ayé nìkan ló ń jẹ̀rora àníṣe àwa fúnra wa tí a ti rí ẹ̀mí Ọlọ́run gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀ àkọ́kọ́ à ń jẹ̀rora lọ́kàn wa bí a ti ń retí àkókò tí Ọlọ́run yóò pè wá lọ́mọ rẹ̀ tí yóò sì dá gbogbo ara wa nídè nítorí ti ìrètí yìí ni a fi gbà wá ṣe bí ohun tí a bá ti fi rí ti kúrò ní ohun tí à ń retí àbí ta ni tún máa ń retí ohun tí ó bá ti rí ṣùgbọ́n nígbà tí a bá ń retí ohun tí a kò tí ì fojú rí dídúró ni a dúró dè é pẹ̀lú ìfaradà títí yóò fi tẹ̀ wá lọ́wọ́ bákan náà ẹ̀mí tún ràn wá lọ́wọ́ nínú àìlera wa nítorí a kò mọ ohun tí ó tọ́ tí a bá máa gbàdúrà fún ṣùgbọ́n ẹ̀mí fúnra rẹ̀ a máa bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run lọ́nà tí a kò lè fi ẹnu sọ. So ọlọ́run olùmọ̀ràn ọkàn mọ èrò tí ó wà lọ́kàn ẹ̀mí nítorí ẹ̀mí ni máa ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn ọlọ́run bí ọlọ́run fúnra rẹ̀ ti fẹ́ àwa mọ̀ dájú pé ọlọ́run a máa mú kí ohun gbogbo yọrí sí rere fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ àwọn tí ó ti pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀ láti ayébáyé nítorí àwọn tí ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó yà sọ́tọ̀ kí wọ́n lè dàbí ọmọ rẹ̀ kí ọmọ rẹ̀ yìí lè jẹ́ àkọ́bí láàrin ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí àwọn tí ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó pè àwọn tí ó pè ni ó dá láre àwọn tí ó sì dá láre ni ó dá lọ́lá kí ni kí a wá wí sí gbogbo nǹkan wọ̀nyí bí ọlọ́run bá wà lẹ́yìn wa ta ni lè lòdì sí wa ọlọ́run tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó yọ̀ǹda rẹ̀ nítorí gbogbo wa báwo ni kò ṣe ní fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ ta ni yóò fi ẹ̀sùn kankan àwọn ẹni tí ọlọ́run ti yàn ṣé ọlọ́run ni òun tí ó dá wọn láre àbí ta ni yóò dá wọn lẹ́bi dájúdájú kò lè jẹ́ Kristi ẹni tí ó kú àníṣẹ́ ẹni tí ó yí ajídìde kúrò nínú òkú tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi ìpọ́njú ni bí tàbí ìṣòro tàbí inúnibíni tàbí ìyàn tàbí òṣì tàbí ewu tàbí idà ó wà ní àkọsílẹ̀ pé. nítorí rẹ a wà nínú ewu ikú lójoojúmọ́ wọ́n sì ṣe wá bí àgùntàn tí wọ́n fẹ́ lọ pa. ṣùgbọ́n nínú gbogbo ìrírí wọ̀nyí a ti borí gbogbo ìṣòro nípa agbára ẹni tí ó fẹ́ràn wa nítorí ó dá mi lójú pé kò sí ohunkóhun ìbáà ṣe ikú tàbí ìyè ìbáà ṣe àwọn áńgẹ́lì tàbí àwọn irúnmọlẹ̀ tàbí àwọn ohun ayé òde òní tàbí àwọn ti ayé tí ó ń bọ̀ yálà àwọn àlùjànnú ojú ọ̀run tàbí àwọn ẹbọra inú ilẹ̀ lọ́rọ̀ kan kò sí ẹ̀dá náà tí ó lè yà wá kúrò nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí wa nípasẹ̀ Kristi Jésù Olúwa wa.